الحمد لله الذي أرسل محمدا رحمة للعالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وتمسكوا بالإسلام عقيدة وعبادة وأخلاقا ومعاملة والقرآن الكريم هو كتاب الإسلام رسالة من رب السلام ورسالة محمد صلى الله عليه وسلم عامة للناس قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا وقال تعالى وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا وقال تعالى تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا ونسأل الله عز وجل أن يجعلنا من المسلمين ومسلمين لكتاب الله تعالى ونسأله عز وجل أن يغفر لنا ذنوبنا إنه على ذلك قدير adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà ni ọlọ́run ọba tí ọ̀ràn òjísánlá Muhammad sallallahu alaihi wasallam kó máa jẹ́ àánú fún gbogbo àgbáńlá ayé ọlọ́wọ́n ọba nígbà tó dáyé tán ọwọ́ fẹ́ ṣàánú wa ọwọ́ rán anábíwá Muhammad sallallahu alaihi wasallam kọ́ máa jẹ́ àánú ìtumọ̀ ẹni pé kọ́ máa kọ́ wa lẹ́kọ̀ọ́ kọ́ máa fi tírà ọlọ́wọ́n ọba yé wa kálíbà sórí ilẹ̀ àti lọ́rùn ẹni kọ̀ọ̀kan wa ogun tó lọ́nà sẹ́fẹ́ ní kọ̀ọ̀kan wa tán dúpẹ́ lérí ẹ̀kọ́ lọ́mọdé ó bàjẹ́ èyí tó ga jù mẹ́ náà ní Islam òun lórí kan tọ́lọ́wọ́ máa ń fún yàn tí ò sórí mí lẹ́yìn ẹ̀mọ́ gbogbo ìtọ́lọ́wọ́ tó wá fún wa nínú àwọn ènì nínú àwọn orí ayé àdúpẹ́ lérí ẹ̀ kọ́lọ́mọ́gbà lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kó òjíṣẹ́ ọlọ́run ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó bá wọn ará lé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé kò onìkan là á bẹ̀ onìkan là á pè onìkan là á máa retí orí lọ́dọ̀ ẹ̀ onìkan lọ́ba tí ọlẹ́tọ̀ sí ìjọsìn wa nítorí pé onìkan ló dá wa nítorí pé onìkan ní tọ́jú wa nítorí pé onìkan náà ni olùkápá wa a lè sin kan mí lẹ́yìn ọlọ́run àwọn jẹ́rìí pé anábíwá Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ìbádọ́lá èyàn ọlọ́run عمومية رسالة محمد صلى الله عليه وسلم la fẹ́ fi bá ní sọ̀rọ̀ lẹ́nu ìránṣẹ́ tí ọlọ́run bá rán nábì sí gbogbo ayé gbogbo ẹni bá ti wà nílé ayé tó jẹ́ èèyàn àbójáde jẹ̀nu ọlọ́run gbé ànábì dìde láti wá jíṣẹ́ fún ṣẹ́rí ọlọ́run bá Allah subhanahu wa ọba tó rán nábì yìí sí àlìjànú àtọ́mọ èèyàn nítorí kálíbà sóríire láyé ń bí àtijọ́ alkiyama orí burúkú kọlọ́mọjọ jẹ́ta ní kọ̀ọ̀kan wa ọlọ́ agbára ọlọ́wọ̀n ọba wa iṣẹ́ tọ́lọ́wọ̀n fẹ́ràn anábì náà al-Qur'an al-Karim yóò wá dákẹ́ ní kọ̀ọ̀kan wa kálí bẹ̀rù ọlọ́run kálí di ẹ̀sìn yìí ẹ̀sìn Islam ẹjá lọ ibi kò sẹ́sìn kankan tọ́lọ́wọ́n bá aláàyọ́nú sí lérílẹ̀ ọlọ́run lẹ́yìn ìsìláàmù nìkan kádì imú ní ti gbàgbọ́ ìtẹ́sìn bá ní agbàgbọ́ ní kágbàgbọ́ òun náà lọ́lọ́ gbogbo tó kù lẹ́yìn ọlọ́run ìtọ́lọ́m dání Allahu al-Khaliqu báyìí an khaliqihi ọlọ́run bá dúró lọ́tọ̀ gbogbo tó kù lẹ́yìn ọlọ́run ó dúró lọ́tọ̀ ọlọ́run bá ní ọmọ jẹ́ adẹ́dá gbogbo tó kù yọ ọmọ jẹun tí wọ́n dáa òwòrọ́síkú ọ̀gẹ́rùhù mọ̀rìsókù gbogbo tí ọlọ́run bá dá pátá wọ́n ń fún wọn ni ẹni tí ń fún gbogbo wọn lọ́lọ́ ọlọ́run ní fún yàn gbogbo tọ́lọ́run dáwọn olè fún ní kankan eléyìí ni ìgbàgbọ́ tó gbádùn fẹ́ni tó bá gbádùn mẹ́bàá tí ń gba nǹkan mí gbọ́ lẹ́yìn eléyìí èèyàn gbádùn mọ́ kẹ́dì ìsìláàmù mú pẹ̀lú àwọn ìjọsìn bẹ́ẹ̀ bá nàbì ṣe lálẹ̀ kásìdì ìsìláàmù mú pẹ̀lú àwọn ìwà dáadáa ìwà mùsùlùmí láyọ́kọ́ dájú kan lágbájá a bí ṣe máa ń ṣe ní ẹ̀ ẹ̀ mọ̀ pé mùsùlùmí ni ẹnìkọ̀ọ̀kan wa ìwà táwù tí wọ́n fi máa pé ṣé mùsùlùmí sì nìwọ náà kọ́lọ́mọdé ẹnìkọ̀ọ̀kan wòrú ẹ̀ ọlọ́mọsẹ̀ tún wá sí bí a kù sí ọlọ́gbàrọ̀ ọlọ́run ọba wa alukur'an ẹ̀ wá rí lẹ́tà dọ́lọ́run ọba aláàfin rán nàbíwá muhammad sallallahu alaihi wasallam òun náà ni al-Qur'an huwa kitabullah risalatun min rabbil alamin lẹ́tà ọlọ́run tọ́lọ́run kọ sí wa ọwá gbélé ànábì lọ́wọ́ pé kọ́kà fún wa ẹni tí wọ́n ní kọ́kà fún wa yìí ọwá mọ̀láyé sí kò sí nǹkan tọ́lọ́run bá aláà ní kọ́ sọ fún wa tí ó sàlàyé ẹ̀ àlàyé ẹ̀ ni wọ́n pè ní sunna as-sunnatu bayanun lil-Qur'an èyàn lè gbọ́ al àfi kéèyàn máa gba àlàyé rẹ̀ lọ́dọ̀ ànábì àlàyé ẹ̀ ní súnà lójú gbogbo tọ́lọ̀bá ní àṣẹ ààrẹ àwọn àkọọ́lẹ̀ kan nínú koran ààrẹ àwọn àkọọ́lẹ̀ kan nínú hadisi gbogbo tọ́lọ̀bá ní àṣẹ sẹ́dẹ̀ tọ́wà nínú hadisi ò ní takun tọ́wà nínú koran yóò máa ṣàlàyé tọ́wà nínú koran ọlọ́run ọba yìí ọba alálàáfíà ni islam ẹ̀sìn àlàáfíà ni alukoran tíra àlàáfíà ni anábì tọ́lọ́run fi rán anábì alálàáfíà ni ọlọ́run ọba tó fi rán wọn náà ọba alálàáfíà ni ṣẹwárí mẹ́sẹ̀jì ànábì sallallahu alaihi wasallam gbogbo ẹ̀dá ọlọ́run ni ọlọ́run ọba Allah ló sọ fún ànábì ká ànábì ó jíṣẹ́ fún àti yahudi àti nasara àti mushiriki àti mulhidi èyí tí ń pẹ̀lẹ̀ english sẹ́hùn àbí tí ń pẹ̀lẹ̀ ní yahudi àbí èyí tí ń pẹ̀lẹ̀ ní ẹlẹ́bọ àbí èyí tí ń pẹ̀lẹ̀ ní kọ̀lẹ́sìn nínú àwọn ọmọ èèyàn àtàlìjànú gbogbo wa pátá àtàtàwọn amọ́síláṣì àtàwọn tí wọ́n wá ni ọlọ́run gbé ànábì dìde fún gbogbo wa kò sẹ́ni tọ́lọ́run rán ànábì sí gbogbo ẹni bá ti kullu ma jaa ba'da bi'thati rasulillahi sallallahu alaihi wasallam fa huwa ummatu muhammadin sallallahu alaihi wasallam ẹni bá ti dé lẹ́yìn ìgbà tí wọ́n gbé ànábì dìde lójíṣẹ́ òun náà ni ìjọ ànábì àwa wa ummatul ijaba àwọn nǹkan wọ́n gbọ́ àwọn ọgbà àwọn nǹkan gbọ́ àwọn gbà nínú àwọn tó gbà ìlà wa àdáwò tí báyàn téèyàn fi nígbà má kọ́lọ́mọjọ ṣẹlẹ̀ fẹ́ nìkọ̀ọ̀kan wa ìbádàlá ẹ̀yẹn rúsìn ọlọ́run ọba wa ọlọ́run ọba aláàjẹ́ yóò anáàlù kọ̀ránì pé anábì muhammad sallallahu alaihi wasallam tó ń rán sí gbogbo ayé yẹn nítorí kóhun lè bá ṣàánú wọn ni ẹnìkan ò sì gbọ́dọ̀ yẹsẹ̀ kó lérí ẹ̀sìn yẹn ẹni bá yẹsẹ̀ kó lérí ẹ̀sìn yẹn yóò dààmú láyé yóò wà lórí ewu ọ̀nà lọ́rùn ọlọ́run bá ní kúl eré ànábì sọ fún gbogbo ayé yá ayúwa nas mo pe gbogbo ẹ̀yàn mẹ́yàn inni rasulullahi ilaykum jami'a èmi lòjísí ọlọ́run tọ́lọ́run rán sí gbogbo yín pátá gbogbo rẹ̀ èèyàn àwọn tán lọ sọ́ọ̀sì àwọn náà wà ń bẹ̀ àwọn tán láwọn tí wọ́n lẹ́sìn tán sí ìbọ̀dìsà àwọn náà wà ń bẹ̀ àwọn tí ò lọ́bì kankan àwọn náà wà ń bẹ̀ àwọn táwọn mọ́síláṣí àwọn náà wọ́n bẹ̀ ọlọ́wọ́n bá ní yá ayyuwan nas rí ànábì sọ pé mo pè yán mẹ́yàn inni rasulullahi ilaykum jami'a gbogbo ipátá lọ́lọ́run ànábì sí kí lọ́lọ́run fi islam lọ́mọdé bá ní kọ́ máa ṣe ànábì lọ́lọ́run sì rán sí tọba lọ jẹ́ mùsùlùmí tọmọ rẹ̀ wá ń sẹ̀sìn àbọ́mọ́ ọmọ rẹ̀ tọwá yanúlẹ̀ ò ti dáràn o ti dára bọ̀ rẹ̀ lọ́rùn torí ànábì tí wọ́n ń tẹ̀lé yẹn ànábì yẹn náà wọ́n rán sí ọmọ rẹ̀ tí ó sì islam àbọ́mọ rẹ̀ tí ń sí islam oníyọ̀bọ́kẹ́ tí ó ṣe dáadáa ọlọ́run ni wa ma arsalnaka illa kaffatan linnas ọlọ́run bá ní ìrẹ́ ànábì àrùn ń sẹ́ bí jẹ́ pé àrùn sí gbogbo ẹ̀dá èèyàn pátápátá káfà bashiran máa sọ̀rọ̀ dùnú fún wọn bí wọ́n bá kírun tán gbọ́ lọ́n gbọ́ tán gbà àwẹ̀ tí wọ́n ṣe eré wọ́n wà ní jẹ́nà wọ́n gbádùn ilé ayé wọn tó ní túmà wọ́n nà sí rọ̀ máa sì kìlọ̀ fún wọn ipé tí wọ́n bá ní imán tí wọ́n gbàgbọ́ tí wọ́n ń ṣe ọlọ́run máa kìlọ̀ fún wọn pé ayé wọn ní lójútu wọ́n tó wá lọ lè wọná lọ́rùn iṣẹ́ tá nàbì gbé kalẹ̀ nu gbogbo àwọn àfá iṣẹ́ tá máa ṣe nìyẹn àwọn máa sọ yìí tí wọ́n ṣe tí wọ́n fi wà ní ó sì máa sọ yí tí wọ́n ṣe tí wọ́n fi wọ iná ó ní mú ẹyọ kanu méjèèjì ẹwà àlìjánà ẹwà àlìjánà ọlọ́wọ́n yọ lóṣìí ọdá bẹ́ẹ̀ wọ́n wà àlìjánà tó bá ti sẹ́rí lẹ́yìn náà lọ́wọ́ máa kìlọ̀ fún wọn yí pé ẹ má ṣe léyìí ẹ má ṣe léyìí ẹ má ṣe léyìí ẹ má ṣe léyìí ní wa tabara àwọn ẹ̀jẹ̀ sọ fún wa pé ọlọ́run ní eléyìí ọ̀dà eléyìí ọ̀dà wọ́n wà dájú síbẹ̀ àwọn alùlọ́mọ́ warasatul anbiya àwọn alfa àti gbogbo adájẹ́ mùsùlùmí lọ́lọ́run mú jáde ká máa kìlọ̀ fáwọn èèyàn ká máa pàṣẹ dáadáa ká máa kọntí ọ̀dá ọlọ́run bá ní tabarakalladi nazzala al-furqana ala abdi ọlọ́run bá ní títóbi fẹ́mi ọlọ́run èmi gan gbéra mo gbéra mi tóbi ọlọ́run tabaraka ọlọ́run mo gbéra mi tóbi ọba tó tóbi tó jẹ́ pé nazzala al-furqana ó sọ al kalẹ̀ ala abdihi ọsọ kalẹ̀ fún ẹrú ẹ̀ tàlẹ́rú rẹ̀ adẹ́bùwa Muhammad sallallahu alaihi anabi gbogbo tọ́lọ̀ mọ́ sí kò sí ìta lè sí mẹ́ tòdígbà ọlọ́run bá ń fi òbòdíyà ní ìjẹ́ ẹrú anábì ọlọ́run fi hàn wípé aṣọ kalẹ̀ lérí ẹrú wa mọ́pẹ́ kan ràn lọ́wọ́ ọlọ́run ọ̀rọ̀ burúkú ni kéèyàn máa gbóni ọlọ́run ni nílẹ̀ nítorí ẹrú wa ni ó lè sọ pé ọlọ́run wọlá fẹ́ mi tí mo nísà nábì torí pé ìbáàdà nìyẹn ọlọ́run wọlá títẹ̀lé ànábì tí ń tẹ̀lé ànábì torí pé ìbáàdà ni alẹ́ fi ìbáàdà tọrọ ẹ̀yọ́ máa ya Allah subhanahu wa ta'ala ó wá ní ànábì ta sọ Kùránì kalẹ̀ fún liyakuna lil alamina lil alamina nadira kó lè bá jẹ́ olè kìlọ̀ fún gbogbo àgbáláyé gbogbo àgbáláyé gbogbo àgbáláyé kò síbi kankan tọ́lọ́wọ́n ọba Allah tó fi ilẹ̀ lérílẹ̀ ayé tọ́mì èèyàn wà bí àbálìjànú tọ́lọ́wọ́n ọba Allah tí ọ̀rán ànábì sí wọn ànábì sallallahu alaihi wasallam ànábì ní utitu khamsan lam yu'tahunna ahadun qabli ànábì ni wọ́n fún mi ní nǹkan márùn gbogbo àwọn ànábì tó ti lọ ètò wọ́n fún mi yẹ wọn fún àwọn nusuritu birru'bi masirata shahar ọlọ́wọ́n bá máa ràn mí lọ́wọ́ lílérí pé táwọn ọ̀tá ìsìn tí wọ́n bá láwọn fẹ́ bá mi jà ìrìn tẹ́yìn orin ní dèdè oṣù kan tí wọ́n bá wà ní distance yẹ ẹ̀rù ni ó sì máa bà wọ́n la ilaha illallah wọ́n rọ́jú jagun náà ni pé Muhammadu ń bọ̀ ọlọ́run ànábì ni ọlọ́run bùn mi ẹ̀rù ni ó sì máa bà wọ́n wọ́jọ́ ilẹ̀ tẹ́lẹ̀ al-ardu ìyọ̀ǹda pé gbogbo ilẹ̀ ọlọ́run ilẹ̀ ọlọ́run tó bá jẹ́ ààyè tó mọ́ wọ́n fún mi ní yọ̀ǹda kí n máa kírun bẹ̀ kódà tí ìbádọ́mi tí mi sàlùwàlá yẹ̀pẹ́ náà kí n tó fọwọ́ lé kí n fi sàlùwàlá kí n lè bá súnmọ́ ọlọ́run kò sí ibi tá a ti lè kírun wàáyù màá rọ́jú ni min ummati àdàdàkàtì sọ́lá pọ̀lì ìsọ́lì àlẹ́bí gbogbo ẹni tó ń bá ti bá lẹ́ni wẹ̀ wọ́n pè é àsìn ibi tá a wà yìí inú gbóni ibi tá a wà yìí ojú títì ni express ni anywhere tásìkò náà bá ti tó àsìkò náà gbọ́dọ̀ bọ́ anábì ni wọ́n ò hìlẹ̀ tí ilé ẹ̀lgànà im tá a bá ti dojú ogun gbogbo àwọn nǹkan tá a bá kó bọ̀ lẹ́yìn ìgbà tí àwọn kèfèrí sálọ tán ká máa wá máa pín ọlọ́run sílẹ̀ tó fún mi ọlọ́run tó hàlẹ̀ lẹ́ àhàdín kọ́bílì ò sílẹ̀ tó fáwọn míì tán ti lọ lẹ́yìn náà wọ́n ò títù ṣàfà tó bá dijú àlè kìyàmà ọlọ́run bá aláà fún mi ní kí n máa ṣìpẹ̀ àwọn èèyàn pé lágbájá ọlọ́run yọ̀ǹda rẹ̀ lágbájá ìwọ ọlọ́run yọ̀ǹda ẹ̀ lágbájá ìwọ ọlọ́run yọ̀ǹda ẹ̀ sọ́dọ̀ máa àlìjánà mọ́jọ wọ náà lẹ́nu anábì ní kò sì ní wọ náà àṣàfáà àṣàfáà وكان النبي صلى الله عليه وسلم وكان النبي يبعث الى قومه خاصه anábì ní ẹ̀wárí àwọn anábì ọlọ́run wọ́n máa ń gbé wọ́n dìde fáwọn àjọ wọn nìkan anábì Musa pẹ̀lú ìjọ ẹ̀ anábì Isa pẹ̀lú ìjọ ẹ̀ anábì dáwúdà pẹ̀lú ìjọ ẹ̀ wa bu'istu ila an-nasi 'amma àmìnì muhammad yìí wọ́n gbé mi dìde kí n máa jẹ́ òjíṣẹ́ ọlọ́run fún gbogbo àgbáláyé ó fi jẹ́ pé sunday àti daniel tó lóun ń ṣẹ̀sìn mi muhammad ni wọ́n rán sí èṣù ló ṣe kí ni òun ló ṣàkóbá fún ẹ̀sìn òpé méjì ọ̀kan náà lẹ̀sìn ànábì kan náà wọ́n sì rán sí wa hata aljin kọ́dá àwọn àlìjẹ̀nú táà fojú rí ọlọ́run ọba náà nábi sáwọn náà agbọ́lọ́run ti sọ pé wà máa khalaqtul jinna wal insa illa liya'budun àdálìjẹ̀nú àtọ́mẹyàn lásán bí ìbá jẹ́ pé àdá wọn kan wá sí dáadáa wọ́n mukallafun gbogbo tọ́lọ̀ ní káwọn ṣe àwọn tá a jẹ́ ọmọ èèyàn gbogbo àwọn àlìjẹ̀nú náà ṣe àwọn náà kírun àwọn náà gbáwẹ̀ wọ́n lọ hajj wọ́n yọ zakat àwọn náà ṣeré tọ́mọ́sàbúrú wọn kọ́lẹ̀ fáwọn náà bóòlù ànábì ṣe wá jẹ́ sọ́rọ̀ àlìjànú ọlọ́run ní ìrẹ Muhammad wa idh sarafna ilayka nafaran min al-jinni yastami'una al-Qur'an torí ànábì ò rí wọn bọ̀tẹ̀ ọlọ́run ọba àlá ó ní kí wọ́n máa bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ nígbà wọn wá dọ́dọ̀ ẹ̀ ọlọ́run sọ fún ànábì pé àwa la darí wọn wá sọ́dọ̀ rẹ̀ yastami'una al-Qur'an a sì ní kí wọ́n máa gbọ́ nígbà tí wọ́n dọ́dọ̀ ànábì kọ́ọ̀lù àǹṣìtò ìtí wọ́n sọ fúnra wọn ni pé ẹ̀dákẹ́ ẹ̀dákẹ́ òjíṣẹ́ ọlọ́run fẹ́ sọ̀rọ̀ falamma qudiya nígbà ànábì parí ọ̀rọ̀ náà tán tó sàlàyé koran fún wọn wallaw ila qawmihi munzirin wọ́n sì padà sílé wọ́n lọ lè bá àwọn àlìjànú ẹgbẹ́ wọn wọ́n lọ lè sàlàyé tọ́lọ́wọ́n bá sọ fún iṣẹ́ tí wọ́n fi rán yìí àwọn àpapọ̀ àlìjànú àwọn náà wá gbọ́ fọ̀kọ́lù nígbà wọ́n gbọ́ tán inna sami'na wọ́n wá sọ pé àwọn àlìjànú agbọ́ àjàbà ọ̀rọ̀ kan tán pé kùrán ọ̀rọ̀ náà ṣe nílé ìmọ̀ àgbọ́rú ẹ̀rí ọ̀rọ̀ náà lè wá látọ̀dọ̀ kankan àfi látọ̀dọ̀ lọ yahdi ila ọ̀rọ̀ náà ẹni bá fẹ́ mọ̀nà ọ̀rọ̀ náà ni ọmọ gáìdì yọmọ fa'amanna bi àwa sì gbà àwa àlìjànú àwa gbà wala nushrika bi rabbina ahada àní mú ẹbọ mọ́ ọlọ́run àní mú ẹbọ mọ́ ọlọ́run ọba wa ìmánì nìkan nípa ọlọ́run nìkan láàní àní ṣẹbọ àwọn àyà yóò yóò wáyé pé bọ́lọ̀ ṣe rán ànábì sọ́mọ èèyàn lọ́rán sẹ́sẹ́ àwọn àlìjànú náà àwọn abẹ́lọ́ nínú àánú rẹ̀ àdáwò tí báyàn téèyàn fi wá fi ọ̀nà tá nàbí làálẹ̀ tí yẹn fi rìn mí kọ́lọ́mọjọ ṣẹlẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo ìta ti ṣe láti ṣe kọ́lọ́mọjọ ṣàforíjì fún wa fastagfirullaha innahu huwal ghafurur rahim alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wa ala alihi wa sahabihi wa man wala ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu عباد الله فاعلموا أن رسالة محمد صلى الله عليه وسلم جامعة كافية ناسخة لما سبق قال الله تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا أدكوا فهم الله وباوا إكي الله ولا الله قبى النبي محمد قبى ورالي لاتوا صحابة للأقبك وأنجري بك وصبتوا يكسي تسلتوا شيسي ولين الله adébọ̀wà Muhammad ẹrù ọlọ́run ọba ní òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹ̀yìn ẹrùsìn ọlọ́run gbogbo àwọn mùsùlùmí ẹjá tají ẹjá bẹ̀rù ọlọ́run ká lè mọ̀ pé alukur'ani tí wọ́n fi ránṣẹ́ sí wa yẹn gbogbo táwọn pátá ló ti wà ń bẹ̀ ìwé ìgbàgbọ́ ni tàbá fẹ́ gbàgbọ́ ẹjá máa kà á ìwé ìbáàdà ni tàbá fẹ́ sin lọ́run ẹjá máa kà ìwé ìwà ni ìwà rẹ tàbá fẹ́ níwà rẹ ẹjá máa kà á ọlọ́run pàtàwọn lórí ibú síbẹ̀ ká má ibú ọlọ́run pàtà àwọn olóríire síbẹ̀ káwọn náà kalẹ̀ bá dán olóríire ìwé náà ó ti wá rọ̀ wá lọ́rọ̀ à ní bùkátà gbogbo àwọn ìwé mi tí wọ́n sọ síwájú rẹ̀ ma gbogbo ń tá a máa wá káàkiri nínú ìwé tó ti síwájú yẹn ó ti wà nínú alukur'an ìbádọ́lá ọlọ́run ní àràfá lẹ ọlọ́run sọ jìbìrì lù kalẹ̀ ó ní kó wá sọ fún ànábì pé aliyahuma lẹ́ni náà ni kò ní dọ̀la lẹ́ni gbogbo ìtẹ̀ẹ̀fẹ́ nínú ẹ̀sìn pátá mo ti sọ gbogbo ìkalẹ̀ gbogbo ìtẹ̀ẹ̀fẹ́ fi sìn mí pátá mo ti sọ gbogbo ìkalẹ̀ wa atmamtu alaykum ni'mati mo sì ti fi yín sínú ìdẹ̀ra ẹ̀yin mùsùlùmí ẹ ti wà nù dẹ̀ra ẹ ti wà nù gbádùn ẹ ti wà nù oríire wa raditu lakumul islam dina ẹ̀sìn islam nìkan náà mo sì yọ́nú sí kẹsì ẹ má ṣẹ̀sìn mi kẹ má bàa jáde kú nínú ìdẹ̀ra tí mo fi yín sí wọ́n lẹ́sìn ti pé káàdínàbí ò tó lọ àwa wo ní kura ọ̀pọ̀lọpọ̀ ìlànà táwọn èèyàn ń gbà sẹ̀sìn lẹ́nu àtàwọn táwọn èèyàn ń pè ní Islam àwọn ní Quran ààrí àwọn ní hadith ààrí ọ̀bẹ̀lẹ̀ kọlọmọdé asọ́nù ọmọ lẹ́mọ̀ yóò bí i bá dàbẹ̀ ìsátihì wọ́wọ́sọ̀lẹ́tìhù rìsálẹ̀tìhù fọwọ́min ahìlì náà anábíwá làmọ́lẹ̀ ìpè gbogbo ẹni tá a bá dá lẹ́yìn gbà tá a ti gbé wa dìde gbogbo ẹni tí ọba wálé ayé lẹ́yìn ìgbà tí wọ́n ti gbé ànábì dìde ó sì gbọ́ pé ẹ̀sìn kan bẹ tí ń jẹ́ Islam ó gbọ́ pé ọlọ́run ọba Allah ẹyọ kan ni ó gbọ́ pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ni ó wá fi Islam lẹ̀ ó wá lè ṣẹ̀sìn mi ànábì kan fáwọn yìí pé kò sí nǹkan kan tí ọlọ́run ọba Allah tí yóò dá lára fún ọjọ́ ìlẹ̀kẹ́ àmọ́ ju kó jù sínú náà lọ gbogbo ẹni tí ọba ti Islam ọmọ nani tọba àwọn èyí tí ò tí ìkú lérí rẹ̀ ń sìn ẹ má pè wọn lọ́mọ aná torí àmà ìtọ́lọ́wọ̀n bá aláàní fún wọn nígbẹ̀yìn wọn a máa pè wọn sákèsì a máa súnmọ́ wọn bàbá wa ni ìyá wa ni àwọn àbúrò wa ni ẹ̀gbọ́n wa ni ọmọ wa ni ọmọ ọmọ ni wọ́n ló ti ní wọ́n ní kọ́dà ó ti lọ́kọ kọ́dà ọmọ mẹ́rin ló ti bí torí pé ọmọ ti pọ̀ kìí ti ṣe mùsùlùmí lọ́fẹ́ ọmọ rẹ̀ náà kò sí ṣe mùsùlùmí kó bímọ mẹ́ẹ̀ẹ́dógún kọ́ mọ̀ bọ̀ wálé pẹ̀lú gbogbo ọmọ náà ọmọ wá jìyà nítorí wọn ọmọ tọ́ wọn ọmọ rè wọn kí ọmọ bá wọná àtọmọ rẹ̀ anábìwá muhammad sallallahu alaihi wa sallam anábìwá walladhi nafsu muhammadin biyadi anábìwá mo fi ẹni tí ẹ̀mí muhammad bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra tàlẹ́ni tí ẹ̀mí muhammad bẹ lọ́wọ́ ọlọ́run la yasma'u bi ahadun min adil umma anábìwá ni ẹnìkan kan ò ní gbọ́ mẹ́sẹ̀jì mi nínú gbogbo àwọn àlùmọ̀ anábì rí fà sí gbogbo ẹ̀dá yahudi wàlá nasọ̀rọ̀ ní bóyá yahudi ló pẹ̀rẹ̀ ni àbí nasọ̀rọ̀ àbí nasara ló pẹ̀rẹ̀ bóyá jù ló pẹ̀rẹ̀ àbó pẹ̀rẹ̀ ní kìrìsìtẹ́nì thumma yamutu ọwọ́ jáde láyé thumma yamutu ibi tí wàhálà wà ní ọgbọ́ mẹ́sẹ̀jì ọwọ́ jáde láyé wọ́n lọ́mọ yóò mẹ́bí bí lẹ́dí òrìṣìlì tó bí ètò wọ́n fẹ́ rán mi sí ọ̀wọ́ àgbàgbọ́ tó fi wá wọ sàárè

wọ́n fọ́ ọmọ rẹ̀ tó bá lóun nídìí kankan òun fi ránṣẹ́ sí nítorí pé ó fẹ́ràn rẹ̀ tí máa sẹ̀sìn míì tó bá pè sákèsí tó wá bí ó ṣe fẹ̀sìn yẹn lẹ̀ ó fẹ́ràn ìfẹ́ òfegè lóní nítorí pé ìyà alẹ́ ayé ìmọ̀ lópin ìyà ọ̀run owó lópin àbẹ̀lọ́n gbogbo àwọn tí wọ́n ti sọdá kọlọmọsà bàrà dá wọn padà ẹlòmínà wa mọ́sálásí ó sì ti sọdá ẹ̀ ti wájímọ̀ nítorí pé òun gan fún ọlọ́run ọba tí ń fẹ́rí kalẹ̀ fún kò yọ́kọ̀ mọ́ darapọ̀ mọ́ wa mọ̀nàfikù ni wọ́n gbà wọn àwọn ọ̀jẹ́lẹ̀ òrò jẹ́lẹ̀ gbogbo àwọn eléyìí wọ́n mọ̀ bá wọn sì sẹ̀sí wọ́n ti wá mọ́sálásí yọ́ mọ̀ sí jálàbí àfáàǹsì jálàbí ingun sọ ìlọ nǹkan fáwọn èèyàn ó ní kí wọ́n gba tí ń lọ yẹn gbọ́ kan fọ́ lọ́wọ́ bá aláà tọ́lọ gbogbo nǹkan lẹ̀ ọwá ní kí wọ́n fi ẹni ọlọ́run nǹkan yẹn ni kí wọ́n gbàgbọ́ ọwá ló pẹ̀lú àwọn gbàgbọ́ ọ̀wọ́n mọ́sálásí ọ̀nlọ́ sóru ní ṣọ́ọ̀ṣì ìpàdé àwọn agbàdún tó ń kí ẹ mùnáfíkù ni wọ́n ń pò kọ̀ nwere égbò wọn muslim wọ́n bá wọn sọ ọdún àjọbọ ọdún sẹsẹ ọdún egungun ìgúnnukó ẹjọ́ ń ni wọn ṣe ọwọ́ ni wọ́n kírun òun kírun fún ọlọ́wọ́n bá ní ẹbá ń sọ fáwọn tí wọ́n gbà mí gbọ́ dénúdénú yòókìmù sọ́lá ọwọ́ kàrún báyìí kàmà kẹrùn nígbà wọn ti gbà mí gbọ́ yẹn kàmà sékè kàmà kẹrùn ìgbàgbọ́ ló síwájú òrùn ìgbàgbọ́ wa lọ́wọ́ níjọ́ bá jẹ́ o ọlọ́mọdé àgbà nǹkan mí gbọ́rẹ́ àlá abẹ́lọ́wọ́ nínú àánú rẹ̀ ìmánì tòótọ́ tí ò sí nifaq tí ò sí irọ́ ń fi tàwọn kó fi tàwọn ẹbí wa lọ́rẹ gbogbo àwọn tí wọ́n ti sáko ọlọ́mọsà bá ní dá wọn padà gbogbo àwọn tọ́lù tí yé ọlọ́mọsà jẹ́ òye wọn allahumma yassir umurana ikdi duyunana ism maradana wa marada almuslimin wala mautana wa mauta almuslimin allahumma walli alaina khiyarana ولا تولي علينا شرارنا اللهم فتح علينا أبواب البركات والخيرات أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واستغفر الله إنه هو الغفور الرحيم أقم الصلاة